sẹ́lẹ̀ ṣe máa ike àná ọ̀nà lọ́jọ́ àkọ́kọ́ nínú oṣù al-muharram ètò tí wọ́n ti fi kàlẹ́ndà hijira tuntun ó ti bẹ̀rẹ̀ látànà yẹn ní fourteen forty eight lẹ́yìn fourteen forty seven ti tán fourteen forty eight ti bẹ̀rẹ̀ oṣù alákọ̀ọ́kọ́ yìí al-muharram ọlọ́run bẹ nínú àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ilé ti ṣe rọ́jọ́ pẹ̀lúkẹ́rẹ́dẹ́ pẹ̀lúhẹ́jẹ́ almuharram àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin olùwàyà sọ́tọ̀ ẹ ò gbọ́dọ̀ ṣàbòsí gbogbo ojoojúmọ́ ayé lábòsí jẹ́wọ̀ jíjẹ́ ìwọ rẹ̀ nínú àwọn oṣù mẹ́rin olùkẹ́ńkà ẹ gbọ́dọ̀ jágun nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin apákan nínú àwọn olùmọ̀ alẹ́ gbọ́dọ̀ jagun rẹ̀ ọ̀sẹ̀kù títí di jagun dàgbéyàmù apákan nínú àwọn olùmọ̀ wọn ní ẹ má jagun nínú ẹ̀ olùwà tó wọ́gilé pẹ̀lú ọ̀rọ̀ olùwà tó ní ẹ̀sẹ̀lú nípa àmì ṣẹ́hìrì àrọ́mù ìtàlẹ̀ fi ìtàlẹ̀ fi hìkẹ́bí olùwà padà nígbà tí. tó tún ṣe òfin kíkẹ́ ẹ lè máa jagun nínú rẹ̀ apá kan ní kò parí wọn bẹ lórí àwùjọdọ̀ jagun nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin al-muharram yìí ó wá nínú hadith anabi sallallahu alaihi wasallam pé afdalu siyam siyam shahri llahi al-muharram wọn gbà wá kí alimami al-bukhari àti àwọn míì gbé jáde ó siyam tó lọ́lá jù. ọlọ́run nìkan ṣe síyàmù oṣù allah eléyìí tá à ń pè ní al-muharram ètò túmọ̀ sí pé ẹni bá fẹ́ ṣe síyàmù àtinúwá àyè àti ṣe iná lóṣù tá a wà nínú rẹ̀ yìí ọ̀nà síyàmù tó lọ́lá jù tí èèyàn bá wá lè ṣe kankan kí ọ̀nà jẹ́ kí ọjọ́ kẹsàn-án àtọjọ́ kẹwàá oṣù yìí ọbọ̀mọ̀ ńlọ́wọ́ tá a ṣe wá àti àṣùrà tásùà ọjọ́ kẹsàn-án àṣùrà ọjọ́ kẹwàá nítorí pé nàbì sallallahu alaihi wasallam láti ayé jahiliya òun náà ti ń pẹ̀lú àwọn kòfàrù Quraysh tẹ̀síyàmù àṣùrà yàtọ̀ sí dé Madina ọba kó Yahudi fẹ́ kí nìdí àmì ìjọ tó lù la ànábì Musa nù. أنا أنا أنا أولى بموسى منهم من لا تتنى بموسى جماله فصام وأمر الناس بصيامه أنا بصيامه ó sì pa àwọn èèyàn láti fún ọmọ sí ṣùgbọ́n nígbà tó lé wa ó padà ṣe ṣùyàmù Ramadan tó ṣe lára ẹ̀ Àṣúrà ó kúrò lára ẹ̀ ó di pé ọmọ ń ṣá á pẹ̀lú ẹ̀sọ́mù ẹni tó bá wùkọ́ ṣe ṣe àmọ̀ rẹ̀ ẹni tó bá wùkọ́ pàtó. èdè túmọ̀ sí pé ọjọ́ àlàrúbá ti ń bọ̀ àti ọjọ́ alhamis ọ̀sẹ̀ ti ń bọ̀ àwọn náà lọ́jọ́ méjèèjì náà tààtúwá àti àṣúra. nínú ẹgbẹ́ ọ̀rọ̀ Abu Qatadah ansari nínú Sahih Muslim wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam léèrè nípa àwọn ọlọ́kan ọ̀jọ̀kan síyàmù bàtà wà dórí aṣúra anábì sallallahu alaihi wasallam ni Allahu máa ń tàtàrà rẹ̀ pa ìṣẹ́ ọdún kan rẹ̀ fún yẹn wọ́n máa ń tàtàrà rẹ̀ pa ìṣẹ́ ọdún kan rẹ̀ fún yẹn torí oṣù tá a wà nínú rẹ̀ yìí oṣù ńlá ni òun náà lóṣù àkọ́kọ́ nínú kàlẹ́ndà Islam òní ọjọ́ kejì òsì nínú àlàkalẹ̀ Islam fáwọn mùsùlùmí máa sáyẹyẹ tàbí ọyọ ibi kàlẹ́ndà tuntun tún bẹ̀rẹ̀ òṣèré náà kọlọ àgbádálẹ lásán ní kò ní ìtumọ̀ kankan kàlẹ́ndà tán òní ìbẹ̀rẹ̀ ó ṣe jẹ́ bàbà láti ìwà pípẹ́ àwọn wá òkọ́sí àwọn kèfèrí táwọn àti kàlẹ́ndà kan tán ọ̀kan bẹ̀rẹ̀ fáwọn bẹ̀rẹ̀ ní ìyà ẹlẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ ọwọ́ àzọ̀jẹ́ kó tó bọ̀ tó wá mánà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب